ọba ni ṣó ti yẹ yín tí àwọn agbègbè yẹn ò bá ṣe dáadáa téèyàn ò bá hùwà dáadáa ẹ ẹ lè mọ̀ pé ẹni ìdẹ́ da o ẹni yóò da o sẹ́yìn tó ṣẹlẹ̀ ni pé ìyá yín lọ́dọ̀